barakallahu fikum akoko ọlọ́run ọba àlekè ọlá nípa pé tí ọ̀rọ̀ bá di àwa àti ẹbí a rí ẹbí tó jẹ́ wípé ó jẹ́ àgbàlagbà nínú ẹbí wa wọ́n sì nífẹ̀ẹ́ sí wípé káwọn èèyàn kí wọ́n dọ̀bálẹ̀ fún wọn débi pé téèyàn bá dọ̀bálẹ̀ wọn á gbógun tìyàn téèyàn wá ń páyà pé ogun tó fẹ́ máa ṣẹlẹ̀ yìí ṣé ò ní da kéèyàn kúkú gbìyànjú láti jìnnà sí wọn àkọ́kọ́ gbogbo ẹnikẹ́ni ànábì sallallahu alaihi wasallam ó ní. من أحب أن يتمثل له رجالا قائما فليتبوى مقعده من النار ولن توبا فيكا ويوم ديدي وما ورارا nílẹ̀ kí wọ́n tó kí ànábì sallallahu alaihi wasallam ní kírú ẹni bẹ́ẹ̀ lọ múra àga tí a fi jókòó ní inú iná kọ́lọ́nkólà wa àwọn ọmọ ìyá wa àwọn bàbá wa àwọn ìyá wa àwọn ẹ̀gbọ́n wa àwọn ẹbí wa báyìí báyìí tí wọ́n fẹ́ ká dọ̀bálẹ̀ ká gbénu ẹ̀tọ́ ọlọ́run bá fún àwọn kọlọ́run bá kó jọ kó bá wa rọ̀ wọ́n lọ́kàn kó bá wa tún wọn ṣe ọlọ́run ní wa qada rabbuka la ta'budu illa iya ọlọ́run bá yín ti ṣe lófin pé ẹ gbọ́dọ̀ sí nǹkan mi àyàfi ọlọ́run wabil walidayni ihsana ẹ sì máa ṣe dáadáa sí àwọn òbí yín ọlọ́run ní wa ati dhal qurba haqqahu wal miskina abin as-sabil ọlọ́run ní ẹ fún ní ẹ̀tọ́ wọn al qurba zawil àwọn tí wọ́n súnmọ́ yín àwọn aláìní ọlọ́run lélẹ̀ ló dáa jùlọ nínú ẹ̀sìn wà látúbà zẹ́rẹ́tẹ̀bì zírọ̀ ẹ̀ sì gbọ́dọ̀ ṣe kí ni ẹ má kọjá àlà lórí gbogbo ohun tí ẹ bá fẹ́ ṣe ọlọ́run bá ní ẹ̀tọ́ lé wa lórí bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn nínú àwọn tí wọ́n jẹ́ òbí àbí ẹbí ará àwọn náà ní ẹ̀tọ́ wàhákùlọ́hì mọ́kàdàm ẹ̀tọ́ ọlọ́run ọba sì ni a máa ń gbé sí iwájú ni ọlọ́run ní wàtáṣà náà sàwọ́láhù ọlọ́run ní òun bẹ̀rù àwọn èèyàn tó sì jẹ́ pọ́nlọ́run ọba nìkan ló lẹ́tọ̀ọ́ sí wípé kí a bẹ̀rù ẹ̀ wala takhafuhum wa khafuni in kuntum mu'minin ọlọ́run lẹ́ gbọ́dọ̀ bẹ̀rù àwọn ẹ̀dá tọ́lọ́run bá dá èmi ọlọ́run ọba ní kí ẹ bẹ̀rù tó bá jẹ́ pé ti tòdodo ni ẹ bá ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba àlèkè ọlá nípa àwọn òbí wa tí ọlọ́run bá sọ fún wa nípa wọn pé ká ṣe dáadáa sí wọn ọlọ́run wa in jahadaka ala an tushrika bima laysa laka bihi ilmun fala tí ìkànnú àwọn òbí àbáwọn òbí méjèèjì tí wọ́n bá pa yín láṣẹ pé kí ẹ ṣe èmi ọlọ́wọ́n ọba àlékè ọlákẹ́ṣẹ́ bọ́ sí mi ẹ gbọ́dọ̀ tẹ̀lé wọn wà sahibihuma fi dunya ma'rufa ṣùgbọ́n ní ti ilé ayé ẹ gbọ́dọ̀ máa ṣe dáadáa sí wọn wà tabi' sabila man anaba ilayya ẹni tó wá ń tẹ̀lé àṣẹ èmi ọlọ́run tó ń tẹ̀lé ojú ọ̀nà mi ìyẹn ni ànábì sallallahu alaihi wasallam òun ní kẹ́ máa ṣe dáadáa sí so látara bẹ́ẹ̀ àwọn ẹbí tí wọn gbà fún wa yìí a lè torí pé wọn gbà fún wa fi àṣà fún wọn torí tá a bá sá fún wọn bóò ní dáadáa tọ́nà bá ní kí ó dé bá wa náà bóò ló ṣe fẹ́ dé bá wọn wa kadhalika kuntum min qabl famanallahu alaykum ọlọ́run nígbà kan rí ẹ̀yin náà ti wà nù bídíà nígbà kan rí ẹ̀yin náà wà nù kófùrù nígbà kan rí ẹ̀yin náà wà nù ẹ̀ṣẹ̀ nígbà kan rí ẹ̀yin náà wà nù fẹ́nu famanallahu alaykum ọlọ́run bá wá fi mọ̀nàmọ̀ yìí ọlọ́run bá parí ìdẹ̀ra rẹ̀ lẹ́yìn tá a bá sá fún ẹbí torí pé wọ́n ń dààmú wa wọ́n ń fìtínà wa àwọn ọ̀dẹ̀ra nǹkan kò ní lè extend sí ọ̀dọ̀ wọn wọ́n sì sọ wípé la yuminu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsi ẹnìkan nu yóò tí ì di onígbàgbọ́ òdodo tá a fi fẹ́ fún ọmọ yẹ ohun tó fẹ́ fún ara rẹ̀ so ọlọ́run ọba àlékè ọlá àwa fẹ́ ká máa lékún nínú ìmọ̀ nínú ìdáyà nínú ìtọ́sọ́nà ọlọ́run ọba bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ nífẹ̀ẹ́ fún àwọn ará ilé wa àwọn ẹbí wa àwọn òbí wa àti àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ atẹ́ntàmọ̀ àti ẹni tí a mọ̀ so ló fi jẹ́ pé a kì í sá fún ẹbí a kì í fẹ́bí a máa ṣe dáadáa tí ọ̀rọ̀ bá ń di ọ̀rọ̀ láàrin àwa àti wọn pẹ̀lú hikimọ̀ àti sùúrù àti ọ̀rọ̀ tó dáa òun la máa sọ fàkùnláhùmá fàkùnlò fàkùnláhùmá kọ́ọ̀lá nkẹ̀rìmọ̀ ọ̀rọ̀ dáadáa la máa sọ sóbì la máa sọ fún àwọn wa kọ́ọ̀lù sàlámà ọ̀rọ̀ sàlám òun là máa sọ fún wa alẹ́dínà ìdá kọ́ọ̀tọ́ bá humul jahiluna kọ́ọ̀lù sàlámà táwọn aláìmọ̀ kan tí wọ́n bá fi ọ̀rọ̀ tí ò da tí wọ́n fi bá wọn wí ohun tí wọ́n máa sọ tí wọn náà ni ọ̀rọ̀ tútù ọ̀rọ̀ àlàáfíà so àwọn ẹbí wa à ní sá fún wọn àtúbọ̀ máa súnmọ́ wọn tí dáadáa bá ṣẹlẹ̀ a bá wọn ṣe tí wọ́n aburú bá ṣẹlẹ̀ a bá wọn kẹ́dùn níbi máa súnmọ́ wọn yìí padà rí fàyídà lẹ́bi ìbẹ̀yìn náà kan ìbẹ̀yìn ka annahu waliyyun hamim ẹ̀ǹtẹ́ ń wò pọ̀ ta ní ni látara dáadáa tẹ́ ń ṣe ẹ̀ padà dọ̀rẹ́ ọlọ́run wa ma yulaqaha illa alladhina sabaru wa ma yulaqaha illa dhu hawzin azim very very fortunate wa wọn so ẹ ṣe sùúrù pẹ̀lú àwọn ẹbí yín ẹ súnmọ́ wọn pẹ̀lú dáadáa ẹ sì máa bẹ ọba pé kí ọlọ́run bá kó bá yín fi wọ́n mọ̀nà laysa alayka hudahum walakinna Allaha yahdi man yasha ìmọ̀nà wọn sí lọ́wọ́ yín ọlọ́run bẹ̀rẹ̀ bá kí máa ń fi ní mọ̀nà Allahumma yassir umurana wa waffiqna ila ma tuhibbuhu wa tarda abẹ́lẹ́ òun kò tọ́ sí ọ̀nà òun tọ́lọ́ bá nífẹ̀ẹ́ sí tó sì yọ́nú sí. Assalamu wa rahmatullahi wa barakatuh.